ta ló ń bẹ láyé mi ta ni kó má dààmú ta béèrè kébòrò kó má ṣe rèé má gazanda rí mọ̀kóso limbrozunde ye katakabala lembrokozoto ge balagabala masete ke balagabala lembradaba ile mokozoto jaba yele makuri mazanda limbrokozoto Ende brokozoto libagaba. Mande baragaba baba. Lémaka Tèmítọ́pẹ́. Aleluya òkè ok wọn ké. Aleluya òkè lọ́ba wọn ké. ok òkè ok wọn ké. Aleluya òkè lọ́ba wọn ké. ok òkè ok wọn ké. ok òkè ok wọn ké. Mojíbọ́lá Aleluya òkè lọ́ba wọn ké. Mọ́mí ẹ pé orúkọ Jésù. ẹ pé gbogbo àwọn tó ń gbàdúrà pé kí n lè jábọ́ olúwa jẹ́ ń jábọ́ sínú ibojì gbogbo àwọn aládùúrà òdì yìí ah! olúwa jẹ́ ń jáde láyé olúwa jẹ́ ń jáde láyé olúwa jẹ́ ń jáde láyé olúwa jẹ́ ń jáde láyé ẹ sọ di àgbà bẹ́ẹ̀ oyoyoyoyoyo gbogbo àwọn aládùúrà òdì yìí ọlọ́run jẹ́ ń jáde láyé olúwa ń jáde láyé gbogbo àwọn aládùúrà òdì yìí olúwa ń jáde láyé oyoyoyoyo. Ọlọ́run jẹ́ ń jáde láyé. Yóò jáde láyé. Yóò jáde láyé. Gbogbo àwọn àgbà òṣìṣẹ́ wà láìpọ̀ ẹ̀bùn ní wọ́n ṣáà jáde láyé. Yóò jáde láyé. Gbogbo àwọn àgbà òṣìṣẹ́ olùwàjẹ́ ń jáde láyé. Yóò jáde láyé. Gbogbo àwọn àgbà jẹun jáde láyé jẹun jáde láyé gbogbo àwọn aládùúrà òdì ní ọlọ́run lé wọn jáde láyé olúwa lé wọn jáde láyé olúwa lé wọn jáde láyé gbogbo àwọn aládùúrà òdì ní ọlọ́run lé gbogbo. bẹ́ẹ̀ni gbogbo àwọn tó ń gbàdúrà òdì lórí ayé mi tó ń gbàdúrà òdì lórí iṣẹ́ mi ọlọ́run jẹun jáde láyé màmá yìí gbàdúrà ìwọ ló mọ̀ fún gbàdúrà òdì wọ́n gbàdúrà òdì lé ẹ lórí wọ́n jáde òdì èlé àmà kórìíra sáyidà kan gbogbo àwọn tó ń gbàdúrà òdì lé mi lórí olùwàjọ ń jáde láyé olùwàjọ ń jáde láyé olùwàjọ ń jáde láyé olùwàjọ ń jáde láyé olùwàjọ ń jáde láyé olùwàjọ ń jáde láyé àwọn aládùúgbò òdì ní ọlọ́run jáde láyé oyè oyè oyè oyè oyè oyè. mọ́mí ẹ gbàdúrà dáadáa. ẹ gbàdúrà dáadáa gbogbo àwọn aládùúgbò òdì ni ọlọ́run jẹun jáde láyè jésù olúwa wa gbogbo ẹ̀yin tẹ́ wà discourage olúwa ní kẹ́ẹ̀pẹ́ mọ́mì mo máa gba àṣẹ tuntun lórí òkè sọ kíní kan fún mi ní ọ̀sẹ̀ tó kọjá mo wà ní ìkejì ara kejì nígbà tí mo kúrò níbẹ̀ mo lọ ibojì babalọ́lá nígbà tí mo kúrò níbẹ̀ mo dórí òkè ìlú mọ́ mi olúwa ní ọmọ mo fẹ́ fi àṣẹ sí ẹ lẹ́nu tí n bá ti ṣe tọ́nìs màá sọ fún ẹnjìníà wa kó ọpulóòdù kẹsẹ̀tì yẹn màá sọ fún ẹnjìníà wa kó ọpulóòdù kẹsẹ̀tì yẹn àwọn òróró kan wà lájọ máa fi gbàdúrà tí mo gbégun orí òkè bíi márùn olúwa ní gbogbo ẹni tó bá fi ṣàìsàn gbogbo ẹni tẹ́kì tèmi tó pẹ́ àṣẹlẹ́tì wọn gbogbo ẹni tó bá fi ṣàìsàn ó ń ṣe àṣetì ó kù díẹ̀ kéré bọ́ sí ilé máa ń yọ dànù àwọn olúwa ní ká ní májẹ̀mú rẹ̀ bẹ́ẹ̀ mi a máa sọ fún ẹ pé omi ò ní rí gbà mọ́mí àti dáadé o que é o coupable. O que é o fait O que é o On O que é o combat. bẹ́ẹ̀ni <clears throat> bẹ́ẹ̀ni mo fẹ́ kó gbà á. ẹ̀tọ́ orúkọ Jésù ta ló bẹ láti ká mi tán ni kó já mi bọ́ ta ló dẹ sí mi tán kó já mi bọ́ wà ní olúwa fi kú jábọ́ olúwa fi kú jábọ́ olúwa fi kú jábọ́ olúwa fi kú jábọ́ olúwa fi kú jábọ́ ẹ pé jésù ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oyè oyè oyè oyè oyè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mazakabali kaganda baraga sọtò eliama kuri mozotoria bẹ́ẹ̀ ni wọ́n lè nìkan fi àìsàn já ẹbọ wọ́n lè nìkan fi àṣetì já ẹbọ wọ́n lè nìkan fi má dìde já ẹbọ ọlọ́run kí ló ń bẹ kí láyé nìkan fi já mi bọ́ kí ni ayé nìkan fi já mi gbọ́ ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí gbà mí gbà mí bá ọlọ́run ẹ sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ oyè oyè oyè oyè oyè oyè oyè oyè gbàdúrà ẹ dáadáa gbà mọ́mí ẹ gbà ẹ gbà ẹ gbà ẹ gbà ẹ gbà ẹ gbà ẹgbà kí ló ní kan fi já mi bọ́ jésù olúwa wa.

wà á pe orúkọ Jésù pẹ̀lú iná. kí ni ayé rẹ kàn fi já mi bọ́ Olúwa gbà mí. Olúwa dá dúró Olúwa dá dúró ohun tó ń bẹ lọ́wọ́ ayé tó ní kàn fi já mi bọ́ Olúwa dá dúró Olúwa ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ ó yọ yọ yọ yọ yọ yọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni olúwa dádúró máa sàtàlà bàdà lè bàdà gàbàlàgà lè bàdù gọmọsọ torí wa wọn wa kó jésù ẹ̀gbọ́n why are we praying don't wait for people to invest in you invest in yourself. don't wait for people to invest in you. don't wait for people to invest in you. Don't wait for people to pray for you. Rise up and pray for yourself. yóò di ẹnìkan láti yan àwẹ̀ fún mọ́mì yan àwẹ̀ fún ara rẹ̀ má dúró di ẹnìkan kan láti yan àwẹ̀ fún mọ́mì yan àwẹ̀ fún ara rẹ̀ dádì yan àwẹ̀ fún ara rẹ̀ ẹ̀gbọ́n yan àwẹ̀ fún ara rẹ̀ àbúrò yan àwẹ̀ fún ara rẹ̀. mmadụ dúró de ẹnìkankan láti yan àwẹ̀ fún. onye fẹ́ ara rẹ. má dúró de láti yan àwẹ̀ fún. bẹ́ẹ̀ ẹjọ́ orúkọ Jésù gbogbo ibi tí òkùnkùn wádìí mi dé torí àti já mi bọ́ olúwa lọ fi ikú jà níbẹ̀ gbogbo ẹni ń wádìí mi torí àti já mi bọ́ olúwa lọ fi ikú jà bẹ sọ́dí àdúrà bẹ́ẹ̀. gbàdúrà dáadáa gbàdúrà dáadáa mọ́mí ẹ̀ fi tara pé dádì ẹ̀ fi tara pé gbogbo ẹni tó ń wádìí mi torí àti já mi lọ gbogbo ẹni tó ń wádìí mi torí àti já mi lọ ọlọ́run má jẹ̀mú já wọn bọ̀ olúwa já wọn bọ̀ olúwa já wọn bọ̀ olúwa já wọn bọ̀ gbogbo ẹni tó ń wádìí mi ọlọ́run torí àti já mi bọ̀ olúwa já wọn bọ̀ olúwa já wọn bọ̀ olúwa já wọn bọ̀ ẹ pariwo ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbogbo ẹni tó ń wádìí nítorí àti já wọn bọ́ ọlọ́run já wọn bọ́ olúwa já wọn bọ́ ẹ gbàdúrà dáadáa gbogbo ẹni tó ń wádìí ọlọ́run torí àti já mi bọ́ máa pariwo ọlọ́run já wọn bọ́ olúwa já wọn bọ́ gbogbo ẹni tó ń wádìí mi àti já mi bọ́ wà ní ọlọ́run já wọn bọ́ olúwa já wọn bọ́ olúwa já wọn bọ́ olúwa já wọn bọ́ olúwa já wọn bọ́ olúwa já wọn bọ́ olúwa bá wọn bọ́ olúwa já wọn bọ́ olúwa já wọn bọ́ gbogbo ẹni tó ń wádìí mi torí àti já mi bọ́ ọlọ́run já wọn bọ́ olùgbàlà já wọn bọ́ adániwáyé já wọn bọ́ màá kéde bọ́ọ̀rọ̀ kan sọ torí ilé amagaso torí à lè kéde àlè amagaso tẹ̀kéda èké bò rí àdàbàgàbà dáadáa amagabalia gbogbo àwọn tó ní àfi kí n jábọ́ àáta ló ní àdúrà yìí gbogbo àwọn tó ní dandan dandan àfi kí n jábọ́ olúwa já wọn bọ́ olúwa já wọn bọ́ olúwa já wọn bọ́ gbogbo àwọn tó ní dandan dandan àfi kí n jábọ́ wà á ní jésù ó yá já wọn bọ́ ó yá já wọn bọ́ ó yá já wọn bọ́ ó yá já wọn bọ́ ó yá já wọn bọ́ gbogbo àwọn tó ní dandan kí n jábọ́. olúwa já wọn bọ̀ olúwa já wọn bọ̀ olúwa já wọn bọ̀ olúwa já wọn bọ̀ olúwa wọn bọ̀ jésù olúwa wa láńdà bàgàbọ̀ rẹ̀ máa sún. teke bali maoli ya ya ya ilé ìmọ̀ ilé àbàkàsà mo fẹ́ kó pe jésù ta ló yẹ kó kú kiri àjò mi lè yá bẹ́ẹ̀ ni ta ló yẹ kó kú kiri àjò mi lè yá olúwa padà nù olúwa padà nù olúwa padà nù olúwa padà nù ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ yọyọyọyọyọ ta ló yẹ kó kú kiri àjò mi lè yá olúwa padà nù olúwa pàdánù ta ló yẹ kó kú ọlọ́run kiri àjò nílé yá ọlọ́run west ẹ̀dá olúwa west ẹ̀dá olúwa ẹ̀dá ta ló yẹ kó kú kiri àjò nílé yá olúwa west ẹ̀dá olúwa west ẹ̀dá olúwa ẹ̀dá olúwa ẹ̀dá ta ló yẹ kó kú kiri àjò nílé yá ẹ̀dá jésù. olúwa wa rárá gàgàgà máa ń lékè ká sóta kàkà rárá gbòòzúndà yà kàtà ìyára máa o tá a bá ti parí àdúrà yìí mọ́mí o lè má sí ṣòro mọ́ bẹ́ẹ̀ torí a bí àdúrà àárọ̀ ṣe ń lọ lórí òkè inú òun ò dùn sí bí àdúrà àárọ̀ ṣe ń lọ lórí òkè inú òun ò dùn sí bí àdúrà àárọ̀ ṣe ń lọ lórí òkè inú òun ò dùn sí bí àdúrà àárọ̀ ṣe ń lọ olúwa padà sí olúwa padà sí olúwa padà sí bí àdúrà rẹ ṣe ń lọ lórí òkè jésù ní ká padà sí bí àdúrà rẹ ṣe ń lọ lórí òkè ọlọ́run ní ká padà sí wọ́n mi kò pe orúkọ jésù gbogbo ẹni tó gbàdúrà bó tún lè jábọ̀ olúwa jábọ́ sí mi bójú gbogbo ẹni tó gbàdúrà pé kí n jábọ̀ olúwa jábọ́ sí mi ẹ pé jésù ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oyè oyè oyè oyè oyè oyè oyè oyè ẹ gbàdúrà dáadáa yéèlì àmà kúrì bàtà yéèlì àmà jésù olúwa wa a pé orúkọ jésù gbogbo ẹni tó ní àdúrà ni màá máa gbà ṣùgbọ́n mi ò ní rẹ́sì àdúrà. gbogbo ẹni tó sọ wípé ẹgbà o tó ní àdúà ni màá máa gbà ṣùgbọ́n mi ò ní rí èrè àdúà Jésù jábọ̀ gbogbo ẹni sọ wípé aládùúà ni màá máa ṣùgbọ́n mi ò ní rí èsì àdúà Ọlọ́run bá mi jábọ̀ wàá pé o gbogbo ẹni tó ní àdúà ni màá máa gbà ṣùgbọ́n mi ò ní rí èsì àdúà wà ní Jésù bá mi jábọ́ Olúwa bá mi jábọ́ ẹ pé Jésù ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ elia makuri bakasata lembro do bobozotoria lembra da gaba li bobozotoria lembra da kaba laba gbogbo ẹni tó sọ pé àdúrà rẹ màmá gbà pé ṣùgbọ́n mi ò ní rẹ́sì àdúrà Olúwa fi wọ́n ṣòfò ẹ fi wọ́n ṣòfò ẹ fi wọ́n ṣòfò ẹ sọ di àdúrà. mas cairemos. Ẹ gbàdúrà dáadáa lè kébọ̀ rí ilẹ̀ mọ̀sán tó rí bá lè kéde. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, gbogbo ẹni sọ pé àdúrà ni màmá gbà. Kémi ò ní rẹ̀ sí àdúrà, ọlọ́run bá mi jẹ́ àbọ̀ olúwa bá mi jábọ̀ olúwa bá mi jábọ̀. Ah! bẹ́ẹ̀ ọmọ aládé aláfíà pèké bàrà jésù tọrin lórí ọmọ gbogbo agbára lókè nílẹ̀ tìrà ní. bá a sọ̀rọ̀ dáadáa bá ọlọ́run yẹn sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ dáadáa bá a sọ̀rọ̀ dáadáa bá a sọ̀rọ̀ dáadáa bá ọlọ́run yẹn sọ̀rọ̀ dáadáa bá ọlọ́run yẹn sọ̀rọ̀ dáadáa bá ọlọ́run yẹn sọ̀rọ̀ dáadáa mọ́mí ẹ fi dára pé dáàbì ẹ fi dára pé àhá àhá gbogbo agbára tó ní agbára yóò hàn ṣùgbọ́n mi ò lè ṣe àgbára ọlọ́run wọn jẹ́ fún ìpè yìí ó yẹ ṣẹ́gun agbára ẹ̀ ẹ ṣẹ́gun agbára ẹ̀ ẹ ṣẹ́gun agbára ẹ̀ ẹ ṣẹ́gun ẹ̀ fún mi ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ. ẹ gbàdúrà yẹn dáadáa gbogbo agbára tó sọ wípé màmá gbàdúrà ṣùgbọ́n mi ìbílẹ̀ sí àgbà olúwa bá mi ṣẹ́gun agbára yẹn olúwa bá mi ṣẹ́gun ẹ̀ màmá ẹ má jẹ́ oṣù yìí gbogbo agbára tó ní máa kàn máa gbàdúrà ni bí ò ní rẹsì àdúrà ọlọ́run ṣẹ́gun agbára yẹn olúwa ṣẹ́gun agbára yẹn yeliada katakuba rekaba yekekoto keprete ketoko preketakaba e masunda yakaba eliamakuri masairakaba ilemokozondori magazetemia mandeketeliamakuri mazataya elimakuri amakasa ekele makurima serekaba elia makurima zadaria elia makurima zetekeba elimo zutoriabakaba elemo gozotoriba elia makurima zotoriba elia makurima sotoriba yekedebo sotoria elia makaturiba elia makurima zederia lekedebo gozuderia kaikadurima zeteria ah jésù olúwa wa mọ́mí mo gbọ́ ohùn olúwa olúwa ní tí ẹni yẹn ò bá tijú olúwa ní ògo kan máa tẹ̀ lọ́wọ́ kọ́dún yìí tó parí olúwa ní kí ẹni yẹn pè mí olúwa ní ó mọ̀ pé àdúrà ti sú ẹ olúwa ní kò pè má pè mí lẹ́yìn àdúrà o ó mọ̀ pé àdúrà sú ẹ má dẹrẹ mọ gbóso tó yà olúwa ní mo fẹ́ ṣíwèé ìrántí kan ẹni yẹn báyìí nọ́mbà mi ló wà lórí kíní yìí o àdúrà sú gbogbo ẹ ti sú ẹ máa ń lébà síta èmi jíṣẹ́ ọlọ́run mímọ́ o ó bá àjẹrí tó mọ̀ lórí tó o bá pè mí lẹ́yìn àdúrà kẹ́lẹ́ lọ tó o bá pè mí lẹ́yìn àdúrà. Oruwa nke emi ya nkwemela ọlọba. Holy Nacastate, ọmụ ala Jesu tọrọ n'ilọri omeri. Bụ ọkụ agbara nọ nke nile Tirene. Jesu wa dịịrị aka. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ta ni ẹni yìí olúwanikẹ́ni ẹ pé mi ní ẹ pé Jésù Ọlọ́run gbogbo ibi tí mo gbà wà ní tó sùn. Gbogbo ibi tí mo sáré lè tó rẹ̀ o wá pé Jésù o dìde ìrànlọ́wọ́ nílẹ̀. Ó wá dìde ìrànlọ́wọ́ nílẹ̀. Yóyóyóyóyóyó. Bẹ́ẹ̀ni. Thank you, que Má zàkà. Dáàmì ẹni tí mo bá sọ̀rọ̀ que Kí ni a wí? Èwo ni tí mọ́mì mi yìí? Ah! Ó sómi Ọlọ́run dìde. Ó súnmọ́ Ọlọ́run dìde. Gbogbo ọgbọ́n tí a ní kò síbi tó bá wà dé gbogbo èèyàn tí a mọ̀ ò séyí tó ràn wá lọ́wọ́ ó sùn mí o ọlọ́run lè lórúkọ jésù ẹgbẹ́ èsì àdúrà yìí bẹ́ẹ̀ ohun tó ń pa lẹ́kọ̀ọ́ ohun tó ń bà yín nínú jẹ́ ọ̀rọ̀ àṣẹ lórúwọ́ ní kí n sọ àṣẹ jáde lára Jésù Olúwa obìnrin onísun ẹ̀jẹ̀ ló bá lò èmi kẹ́pẹ́ Jésù wọnú ayé mi lọ. Àṣẹ jáde lára Jésù, Olúwa. Obìnrin onísun ẹ̀jẹ̀ ló bọ́lù o. Èmi ké pe Jésù Kristì, ó tẹ̀wọ̀ gbà mí. Àṣẹ o, wọnú ayé mi lọ makadaba leke makaba le masanda ragaba eli makasa zeke boriana gaba ikadabaraba lórúkọ Jésù ẹkún yín díẹ̀ rẹ ogun jíjà yín tán makadebọsọ frustration kúrò láyé ilẹ̀kùn èsì àdúrà ó ṣí fún ẹ̀dẹ̀ rí ànúgbà o. Jésù Olúwa wa. Mo kí yín kú oríire màmá. Màmá Olúwa lòun gbé ikú òjijì kò ní dá o. Olúwa ẹ máa ń ronú ikú <laughs> Olúwa ní ọjọ́ àti lọ ní òkúrò. Ibi tẹ́ ẹ ṣì ń lọ́pọ̀ kọjá bẹ̀ lórí wa bẹ́ẹ̀ ẹ kọjá bẹ̀ àlàáfíà bẹ́ẹ̀ ó rí mo kọ sàtà èwo ní tẹ́lẹ̀ yìí máa délé ilé rí mi èwo ní sà ẹ fẹ́ ní ẹ̀rí látijọ́ tẹ́ ti wà pẹ̀lú ẹ sọ nǹkan ẹ fẹ́ láyé ẹ sọ ohun tó gbé yín lórí òkè. kí ni irú iṣẹ́ wo lẹ fẹ́ ní. ẹlẹ́pìtà ni mò ń ṣe ní pọ̀tùtù ní ìlú ọ̀lẹ̀ títí báyìí kan máa bá yọ̀ ṣiṣẹ́ Èwo lẹ fẹ́ dá tẹ́ ẹ bá ti dá mọ́ tẹ́tẹ́ fẹ́ dá lẹ pè. Àṣẹ lolúwarí kí n pa lórí iṣẹ́ yẹn. When it is specific. ṣé ẹ fẹ́ ra lé ni. oore ọ̀fẹ́ tó ń dánilé lórí láìṣe làálàá lórúkọ Jésù ó yẹ gbà bẹ́ẹ̀ mo ní kẹ́ gbà bẹ́ẹ̀ mo ní kẹ́ gbà bẹ́ẹ̀ mo ní kẹ́ gbà orí ọ̀fẹ́ yẹn ẹ lè jábọ́ wákàtí ẹ̀rí yín lórí òkè wọlé kan dé wákàtí ẹ̀rí yín lórí òkè wọlé kan dé ẹ lọ ṣe rere jésù olúwa wa ara kà. gbogbo ènìyàn máa gbàdúrà fún gbogbo èyí ẹ wọ́n rí tẹ́lẹ̀ ah kí lẹ fẹ́ màmá. báyìí ni olúwa wí o àjàgà tẹ́ ẹ ti lo àìmọye ọdún nínú ẹ̀. àjàgà tó ti lo àìmọye ọdún nínú yìí lórúkọ Jésù òpin tẹ́ báwọn lọ́nà irú mi ò fẹ́ àmì ò Jésù àmín òpin dé bá wọn lónìí òpin dé bá wọn lónìí ẹ bọ́ lọ́wọ́ ogun ẹ bọ́ lọ́wọ́ ẹkún ẹ bọ́ lọ́wọ́ ìdààmú ẹ bọ́ lọ́wọ́ wàhálà ẹ bọ́ lọ́wọ́ orí ẹ bọ́ lọ́wọ́ ṣẹ́ẹ̀tì ọ̀nà fún yìí. Jésù Olúwa wa. Gbogbo ẹni Olúwa ní ẹni tó bá lè gbàdúrà yìí, á rí nǹkan rere. Màmá mi Stella ẹ pè mí sórí nọ́mbà Nàìjíríà Ẹ̀dúrásì. Èmi náà rí kan inú àjẹ́ndà èwo ni ti màmá yìí ẹ ṣe. kí kilo kí ló ṣẹlẹ̀ sí ní US. <laughs> ṣí ẹ gba ọlọ́run ìwọlẹ̀ nígbàgbọ́. tí n bá ti ṣe tọ́ka ẹ pè mí tẹ́ ẹ bá rẹ̀ tí n bá ti pé kọ́ọ̀lù yẹn gbọ́dọ̀ sùn tẹ́ ẹ bá sùn ẹ̀yin gbọ́dọ̀ wà lára àwọn tó ń ṣe ọmọ yìí ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa lẹ́nu mi. Ìwà màmá mo rí mo rí pé wọ́n ta kókó níbi méje. Ohun méje tí ayé fi dá ọkọ yín dúró lórúkọ Jésù àtúnṣílẹ̀. Ìwà olùkọ́ wọn ò mo ní àtúnṣílẹ̀ ṣé fi ṣẹlẹ̀ wà ok kò dáríjì ẹ tó bá jẹ́ pé lílo wà ní bàṣán kan lórúkọ Jésù gbá ìtúsílẹ̀ maleke gbá ìtúsílẹ̀ gbá ìtúsílẹ̀ gbá ìtúsílẹ̀ gbá ìtúsílẹ̀ gbá ìtúsílẹ̀ gbá ìtúsílẹ̀ gbá ìtúsílẹ̀ gbá ìtúsílẹ̀ o ti ráàánú gbà o Jésù Olúwa wa màmá ìgbà ti ṣe tán rí kó orí mi pè tó o bá ní pè mí rí kó orí mi pè mo fẹ́ jíṣẹ́ olúwa tí mi ò ní jẹ́ láàrin òtítọ́ ẹ pe orúkọ jésù gbogbo ènìyàn olúwa fi ẹ̀rí ẹyọ kan ṣoṣo san gbogbo àdúrà tí mo ti fi àìmọye ọdún gbà lókè fi ẹ̀rí ẹyọ kan ṣoṣo san gbogbo ìrúbọ tí mo ti rú lórí òkè ìwọ tó mọ̀ pàdùn àríbámi sọ pàdùn ọba èmi lẹ́rìí kan nínú agenda wípé mo máa làlùjọ látòní nílọ, èmi lẹ́rìí kan nínú agenda wípé mo máa làlùjọ lórúkọ Jésù. èmi lẹ́rìí kan nínú agenda mọ́mì áńgẹ́lì kan la nílò áńgẹ́lì kan ni you only need one angel o ò nílò ọ̀pọ̀ èrò áńgẹ́lì kan ló nílò mo so kéré brokosa to be ahead of others learn to grow faster than others mọ́mì ẹ pé orúkọ jésù ẹ̀ bẹ́ẹ̀ olúwa fi ẹ̀rí ẹyọ kan ṣoṣo fi san gbogbo àdúrà ìmọ̀ni ọdún tí mo ti gbà lórí òkè olúwa fi ẹ̀rí ẹyọ kan ṣoṣo fi san gbogbo ẹbọ tí mo ti rú lórí òkè mo ti rúbọ o ẹgbà máa ṣàkàbàlẹ̀ bá olúwa sọ mọ́mì ẹjọ́ tí n bá ti ṣe tán bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó bá ti di ten minutes past ten wọ́n upload the kìíní wọ́n upload kìíní yẹn live mo fẹ́ kó gbàdúrà wá rí àdúrà ìkejì ara kejì ni mo pè é àdúrà ìkejì ara kejì àdúrà ìkejì ara kejì àdúrà ìkejì ara kejì àdúrà ìkejì ara kejì mo gbàdúrà yẹn lọ́jọ́ tó pé ninety seven ninety three years tá a pè Babalọ́lá ninety three years way. Benny, Benny, my màá sọ fáwọn American lamẹ́ríkà Friday. ọ̀fẹ́ yìí torí àṣálẹ̀ ìwọlẹ̀ nìkan wà lọ́jọ́ friday àṣálẹ̀ ìwọlẹ̀ nìkan wà lọ́jọ́ friday àṣálẹ̀ ìwọlẹ̀ nìkan wà lọ́jọ́ friday àṣálẹ̀ ìwọlẹ̀ nìkan wà lọ́jọ́ friday ó dẹ̀ máa ní agbára gan àṣálẹ́ wọlé rí kan mọ́mí ẹ̀ pé orúkọ Jésù fi ẹ̀rí kan sọ gbogbo àdúrà àgbọ̀yọ̀ ọdún tí mo gbà wàá pe orúkọ Jésù pẹ̀lú pẹ̀lú iná olúwa ilé màkàsà ẹ gbà mọ́mí ẹ jọ don't retire in prayer <laughs> don't retire in prayer dí nìyẹn tí n bá ní kó wá gbàdúrà tó bá rò pé mo nídìí mi ò nídìí ẹ o ìwọ ló nídìí mi mọ́mì ẹ tó o bá rẹ́ni tó ní kó wá gbàdúrà ó ń ṣe ẹ́ lóore mọ́mì ó ń ṣe ẹ́ lóore torí pé ládùúgbò ẹ bá gbà tán tó o bá fún mi ní hundred dollar ó ti rí ó ti rí ten thousand dollars mo fẹ́ kó gbà á. ọdún kẹjọ tí mo ti wà lórí àgbẹ̀ mi ò tí rẹ̀ tó sì wálẹ̀ lè dáàṣì ní two thousand kò jẹ́ wọ́n yìí. pé bàbá ẹ two thousand yẹn lọ fi jẹ́ kò sí. ẹ àgbà káyé wá lè dá yes tálẹ́nì. tálẹ́nì. ó yá ó yá ó ẹ sọ̀rọ̀ kíákíá ẹ ṣe ẹ ṣe yes. kí lẹ fẹ́ kí ọlọ́run ṣe. Kí ni ohun ẹ sọ ohun tuntun mẹ́ta tẹ́tẹ́ business? One. Two. and I stop to enlarge our I stamp it from heaven in the name of the Father, in the name of the Son, in the name of the Holy Spirit. Your request is granted speedily in the name of Jesus. Your request is granted speedily in the name of Jesus. Your request is granted in the name of Jesus is granted kia kia in the name of Jesus. He's granted kia kia in the name of Jesus. He's granted kia kia in the name of Jesus. He's granted kia kia in the name of Jesus. Barode leva sanda yaka. Rendeleke marina makasa. Rando bariana kasute ketulia. Lerua de kese ketokopra. Inda la brokoto kete ketoklepi. Zekete ke protokopo. Rende ke poli keseira. Mama iwobi. Shonti iwájú ayé ni mo ti sọ yìí. Tó o bá ṣe ṣó mo sọ gbọ́ mi ègbé ni fún mi tí n bá parọ́ sọ tí n bá fi ẹ̀tàn gbà kọlọ́run kó bá mi jà olúwa wípé ra àga fifty sí ìjọba ní nàìjíríà tí o bá ní financial breakthrough pàbí tó parí lọ sọ fún gbogbo ènìyàn kó nírọ́ ni mí nígbà tó pè mí mama from Lagos. <laughs> mọ́mì mo kí ọkọ rere bẹ́ẹ̀ni sọ́rí ẹyọ kan ten thousand bẹ́ẹ̀ni ohun tó tó bá máa ta góòlù ẹ lọ má wọ mo lè sọ fún ẹ má kówó fún mi lọ́ra kó gbé lọ síbẹ̀ tọ́mà ní pákíyẹlé ń wọ owó tó fẹ́ gbà lọ́wọ́ ní olóró olúwa ní pé jẹ́ kó rú ẹ bọ́ ó ń fẹ́ fi àìní mú àìní kúrò má da cap olúwa you are long overdue for next step you are long overdue for next step you are long overdue for next step you are long overdue for next step you are long overdue for next step gbọ́ mi èèyàn ẹyọ kan ló ra gàmbẹ́ẹ̀dì èmi kọ́ máa ń gbé bò olúwa sọ bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ ni. kó o ní. Kọ́lọ́ ṣe. Olùfẹ́ ṣàánú. He wants to madaka paraka. Your season of secret tears is over. Your, your season of secret tears Israel over. God said, I want to overturn and overturn and give this to you. Ẹ̀ẹ́mẹ́lò eh, lẹ́tí travel out. Kí ló dé? Oh my God, ó mà ṣe credit ṣe ètò. Mọ́mí ẹ̀jẹ̀ ká gbàgbọ́ fi ẹ̀rí ẹyọ kan ṣoṣo sọ gbogbo ẹ̀bẹ̀ àdúrà àwọn ẹyọ tó ti ti gbà ẹ gbàdúrà yìí o bàbá yẹn ni bàbá látijọ́ tó mo ti dórí òkè mi ò ní àdúrà mi ò lẹ́rìí olúwa ní ẹ̀rí ọkàn ẹ̀ látò olúwa ní ẹ̀rí ẹ pé orúkọ jésù tẹ́lẹ̀ olúwa fún mi ní ẹ̀rí tí ẹ̀rí tí ó sanjọ́ fún mi ẹ̀rí tó máa ṣe kí ni tó máa san gbogbo ọjọ́ wàá pe orúkọ Jésù pẹ̀lú yìí mọ́mí ẹ pé wàá pe orúkọ Jésù pẹ̀lú ara Olúwa fún mi ní ẹ̀rí amúnigbàgbé ẹ̀kọ́ fún mi ní ẹ̀rí amúniṣẹ́kí amúnigbàgbé gbogbo ẹ̀kọ́ ẹ pariwo ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oye oye oye oye oye oye oye oye oye oye ẹ̀rí tó máa ń mú ẹ̀dá gbàgbé gbogbo ẹ̀ olúwàjọ ọ̀dẹ́ fún mi olúwàjọ ọ̀dẹ́ fún mi olúwàjọ ọ̀dẹ́ fún mi bẹ́ẹ̀ ni ẹ̀rí amúnigbàgbé ẹ̀kú olúwàjọ ọ̀dá ẹ̀ jésù olúwàwà máa ń dẹ́gbàrà kẹsàn-án jésù. ẹjọ́ ẹ gbàdúrà. Mo fẹ́ kó gbé Jésù. Mọ́mí ẹ gbà á. Mo máa sọ̀rọ̀ ayé aládùúgbò máa ń dà. Ayé aládùúgbò máa ń dà. Ayé aládùúgbò máa ń ṣe kí ni? máa ń darí. a ti kọ́ nípa tèmi pé búburú kan ìyó ṣubú lómi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wàá dórúkọ Jésù níbi tẹ́ dé mọ́mí ẹ̀fìtà ẹ̀fẹ̀ masakaba librakas ẹ pé jésù yes ẹ wọ́n ti màmá. ẹ ló sà. ẹ ṣé o. yẹ̀sà mo fẹ́ kẹ́ bá mi gbàdúrà fún ọmọ wa tó fẹ́ ṣe wedding ní oṣù tó ń bọ̀. lẹ́ẹ̀dẹ̀ pè mí. ẹ ṣe máa pè mí ìjẹ̀bú ni màmá yọ. màmá kí ọlá kọrin mi. o dóhùn yín mọ ìyá ìjẹ̀bú. amen kẹ Ijesha ni èmi ò mọ̀ pé ìjẹ̀ṣà máa kẹ mara aṣọ tí kẹ ẹ lọ́ra gbádùn kẹ ẹ kẹ kẹ kẹ yẹn sí mi kẹ ma má ẹ mi ò rántí sọ fún yín nàìjíríà rẹwà àti dá amẹ́ríkà orúkọ jésù màkàndébòsì ọjọ́ ayẹyẹ Ayọ̀ tó ń bọ̀ yìí kò ní dìbàjẹ́. Ẹni bá ní kò ní dé kò ní dọjọ́ yẹn. Jésù fẹ̀rí kàn mí. Ẹjọ́ tí bá ṣe tán kò pẹ́ Jésù fẹ̀rí kàn mí ẹ̀tọ́. Ẹni bá ní kò ní di ọjọ́ yẹn. Ẹni bá lọ́jọ́ yẹn ò ní dé kó jáwèé. Ẹni bá lọ́jọ́ yẹn ò ní dé mo ní kó dààmú ẹni bá lọ́jọ́ yẹn ò ní dé kó dìdàkudà ẹni bá lọ́jọ́ yẹn ò ní dé kó dẹni ìtìjú ẹni bá lọ́jọ́ yẹn ò ní dẹ́ṣẹ̀ gbogbo ohun tó fi ayọ̀ kójọ kó fẹ́ kún túká ẹni bá ní ọjọ́ yẹn ò ní dé lórúkọ Jésù ọjọ́ yẹn ò ní dé baláyé. ọjọ́ yẹn ò ní débá láyé kó lọ́jọ́ yẹn ò ní débá láyé bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. gbogbo májẹ̀mú tó ní kẹfù kẹ́nìṣù. mo gbogbo májẹ̀mú tó ní kẹfù kẹ́nìṣù gbogbo májẹ̀mú tó ní kẹfù kẹ́nìṣù lórúkọ jésù májẹ̀mú yẹn kú sọnù mo ní májẹ̀mú yẹn kú sọnù mo ní májẹ̀mú yẹn kú sọnù májẹ̀mú yẹn kú sọnù. Jésù Olúwa wa àmín àmín àmín ní orúkọ Jésù. màmá tí n bá ti ṣe tán káyìí náà pè mí. ẹ mọ tí màá lẹ́ máa ṣe. mo fẹ́ kẹ́ ẹ bá obìnrin yẹn jù. ẹ lọ ra àga fifty níjọ wa Nàìjíríà kẹ́ wá sọ pé Ọlọ́run mo ra àga sílé rẹ̀ jẹ́ ń jókòó fẹ̀yìntì jẹun ọmọláyè. èmi ò kì í ṣe wòlíì ẹlẹ́tàn. ṣe ẹ̀rọ ohun tán bá nídìí nújọ ọlọ́run ọlọ́run fẹ́ fi gbé àwa kan ga ọlọ́run fẹ́ fi gbé ohun tán bá nídìí níjọ ọlọ́run wòlíì olè láṣọ ẹ máa pọ́n mi ò ní kẹ́ ẹ ràgá sílé mi á síjọ ọlọ́run ẹ mọ má jẹ ọlọ́run sọ pé ọmọ mi iye àga tó bá wà nù ìjọ yẹn ni màá fúlù àṣà àná àwọn èèyàn ò rí bí jókòó rárá ní gbogbo sà. as at yesterday ẹkún tí mo ń sun nìyẹn gbogbo òkè kò sága kankan mbẹ àga òkè yẹn á gba five hundred. mama mo kí ikú oríire bẹ́ẹ̀ wà lára àwọn tọ́lọ́ tọ́lọ́ ń fẹ́ fúlága òkè. mama ẹgbọ́n mi fifty tẹ́ máa ra yẹn kò ju one thousand dollars lọ lọ́jọ́ ayọ̀ ọmọ yẹn ẹ̀ náà jù bẹ́ẹ̀ lọ. báyìí ni olúwa wí ẹ jókòó rí ayọ̀ ọmọ wọn. ẹ jókòó rí graduation ọmọ mi. ẹ jókòó lọ́jọ́ alẹ́ yìí. ẹ jókòó jẹ gbogbo iṣẹ́ ọwọ́ yìí. tí wòlíì bá sunkún mọ́mì àwọn kan fẹ́ láyọ̀ ni ẹkún tí mo sun ẹ lọ wo fídíò yẹn mo ti ṣí à bẹ́ẹ̀ ni ọdẹ níyì ó yẹ kí wọn náà lè ra fifty lálẹ́ yìí ni o mò ń sunkún pé Ọlọ́run kí làwọn èèyàn máa fi jókòó lọ́la bẹ́ẹ̀ ni mò ń sọ màmá ẹ lọ ṣe ẹ lè kàbàrìà one thousand ní fifty máa jẹ bẹ́ẹ̀ ni èèyàn mẹ́rin lè ra two thousand èèyàn mẹ́rin lè ra bá two hundred ẹ fi dán ọlọ́run wò torí bàtà ṣe tán lánàá mo á dọ̀bálẹ̀ sórí pẹpẹ mo ní jésù ẹ wo ohun tọ́lọ́run ṣe ìsọjí yẹn èèyàn táàtì la fi bẹ̀rẹ̀ àṣàkọjọ friday wọ́n ti di six hundred and fifty. mama ẹ wà lára àwọn tó máa ṣe ìpèníjà ní fún gbogbo wa má ṣàwọn tó o bá lè ra hundred lọ́ra gbogbo àgádá nílò mẹ́rin seven hundred èèyàn kan ṣoṣo èèyàn kan ṣoṣo ló dára hundred over two thousand dollars bẹ́ẹ̀ni àwọn ìpèníjà ní bẹ́ẹ̀ni torí ìjọ yẹn wọ́n ti pa á tọ́tẹ́lẹ̀ mo ní ọlọ́run màmá ẹ gbọ́ ọ̀rọ̀ olùwà àga òkè tó ti di èèwọ̀ nílé yìí tó ti di èèwọ̀ lẹ́ nídìí ẹ̀yìn àti bàbá tó ẹ̀yìn àti bàbá máa ń ṣe lórí òkè àga òkè tó ti di èèwọ̀ lórúkọ Jésù ẹ lọ jókòó sórí ẹ mo ní ká ẹ lọ jókòó sórí ẹ ẹ lọ jókòó sórí ẹ̀ ẹ lọ jókòó sórí ẹ̀ ẹ lọ jókòó sórí ẹ̀ báyìí ni olúwa wí lópin ọdún yìí ọlọ́run kò kọjú sí iṣẹ́ lóore oore tí ayé máa gbọ́ tí àwọn ọ̀run máa mọ̀ oore tí ayé máa gbọ́ tí àwọn ọ̀run máa mọ̀ lórúkọ Jésù mo yọ̀ǹda ẹ̀ fún yín mo ní mo yọ̀ǹda ẹ̀ fún yín ṣíṣẹ́n tẹ̀lé breakthrough ẹ̀yin la yọ̀ǹda ẹ̀ fún ṣíṣẹ́n tẹ̀lé ẹ̀yin ẹ̀yin la yọ̀ǹda ẹ̀ fún tó bá jẹ́ lóòótọ́ ni mo sunkún lórí pẹpẹ lálẹ́ ìdí bàbá ṣe tí mo ní ọlọ́run gbogbo ìsàlẹ̀ ti fún kò sí àga kan lókè mọ́. olúwa lọ́lọ́run ìfàyè lòun fẹ́ fi àyè wọn kan lókè àga òkè lókùn tá a fẹ́ rárá. àga òkè ni o ìsàlẹ̀ ti fún àga òkè àga òkè àga òkè àga òkè ẹni tí yẹn bá ṣí máa wò pé bàbá òkè ẹ ó lè pè mí kó ní bàbá máa ra fifty lónìí lónìí o oríṣi lọ́la is not a pledge torí ọjọ́ sunday ní pàdé ẹ̀ bẹ́ẹ̀ àmàmà àga tí ẹ̀ jọ orí lókè láyé tá a bá pè ní ayọ̀dá ẹ̀kọ́ ní bẹ́ẹ̀ ó di májẹ̀mú o àga ẹkún lórúkọ jésù adáná sún nídìí àga ikú ọmọ adáná sún agama má dìde àdáná sùn. Màmá ṣe rí ìhìrà màgàsà fàlù eré tèmi ń sá ní kíṣẹ́ ọlọ́run kó lè dúró. Mo máa ń sọ mi ò ní pọ́jẹ́tì wọn kan tí mo ṣe lẹ́jọ́. Ọlọ́run ní pọ́jẹ́tì mi. Mo máa ń sọ fáwọn pásítọ̀ wa ẹ yé sáré lórí ìgbọ́tẹ̀ẹ́fẹ́ gbẹ́tẹ́ẹ̀fẹ́. Ẹ yé sáré lórí mọ́tò rẹ̀ lè ọlọ́run fúnra ẹ̀ ló máa gbé ló máa ṣe. Jésù tó rìn lórí òkè. Gbogbo agbára nílẹ̀ lókè tìrẹ ní. Jésù wá jẹ́rìí ara rẹ̀. Ọmọ aládé aláfíà. Ọlọ́run tó rìn lórí omi. Gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ní. Jésù wá jẹ́rìí ara rẹ. Màmá, ẹbọ ẹyọ kan tẹ́ ẹ rú. A sọ gbogbo ẹbọ tẹ́ ẹ ti ń rú láyé. Ẹbọ ẹyọ kan yìí, gbogbo ohun tó jẹ́ bàmújẹ́ ọjọ́ tó ti pẹ́. Gbogbo ohun tó jẹ́ bàmújẹ́ ọjọ́ tó ti pẹ́. Òpin dé bá lónìí. mama ẹ̀yin nìkan kọ́ lẹ pè gbàdúrà o kí ló dé tí ẹ kú rí yín lọ́wọ́. <laughs> mo ti gbàdúrà fáwọn tí mo mọ̀ ó kàn wà lọ́wọ́ lórí aago ìṣùgbọ́n ọlọ́run ọ̀sán àga òkèrè o òkè la rà sí o tí ẹ bá lọ wò òkè yẹn empty lálẹ́ ìkùsàgbà gbogbo àga yẹn láti kó wálẹ̀. Mama, láti òní lọ Mama, àwọn ẹni òkè lẹ́ẹ̀ bá jókòó. Every promotion is a test. Every request from God is a test. Yes. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Lórúkọ Jésù à ń débi gíga láyé à ń débi gíga láyé à ń débi gíga láyé ẹ débi gíga láyé ìyanu kò ṣẹlẹ̀ rí ó bẹ̀rẹ̀ lórí ayé ọmọ mélòó lẹ bí olúwa ní bẹ́ẹ̀ ẹ gbọ́ mi tí ẹ bá ṣe májẹ̀mú mi òróró tí mo gbàdúrà sí lókè ọlọ́run ní kí n fún ìdílé yín méje màá màá upload ẹ lẹ́yìn àdúrà yìí after fifteen minutes ọwọ́dé màá ti ọbẹ̀ rí ibi tí mo ti ń gbàdúrà wọ́n ń pè bẹ̀ ní ilẹ̀ ní kejì ara kejì wọ́n ọjọ́ tí Babalọ́lá pé ninety three years ọlọ́run pè é ni mo wọ bẹ̀ ìpè yẹn rẹ̀ ṣe ń fọ́ bẹ́ẹ̀ ló wá wò màmá ọlọ́run wá yín bí láàárọ̀ ó wá yín. Ah! Ó wà yín rí ẹkún ní díẹ̀ finally. wòlíì tí ò bá lè sọ bàbá ilẹ̀ èmi ò ẹ máa gbọ́ mi mi ò ní bá yín fi ẹ̀kún lò owó tẹ́ ẹ bá fún mi lọ́ndì fifteen mo fi jẹun bẹ́ẹ̀ ni òun lèmi àti mi ò ní káyé yín dá lókàn tí ẹ bá wo ìsọjí tá à ń ṣe Nàìjíríà ṣé ẹ ti wò náà màmá. ẹ gbọ́ tí mo sọ fún àwọn pásítọ̀ yẹn pé olúwa ní ká má pè mí lọ́wọ́ ẹ̀. èmi ìsọjí yẹn ló ó ń lọ sí seventeen days but pásítọ̀ yẹn ní ó ní látọjọ́ tóun ti ṣe sọ̀tí láyé òun gbọ̀ngàn ní ká má pè mí lọ́wọ́ ẹ̀. Ah. pásítọ̀ kejì ló sọ mo ní mi ò gbọ́ ìtàn béèrè kìdá ń ṣe pé nǹkan pọ̀ lọ́wọ́ mi mo ń sọ fún ìyàwó mi lánàá mo ní ẹ wá o thirteen thousand naira ló kù lákàntì aláṣìírí máa pò ó mo ní màmá thirteen thousand naira ló kù o nínú ẹ̀ mo dẹ̀ dá five thousand aláṣìírí máa pò ó. bẹ́ẹ̀ni tó rà bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni mo súre fún yín màmá ní ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ lérò lọ́dún mẹ́wàá o lórúkọ Jésù ẹ̀yin la yọ̀ǹda ẹ̀fọ́ congratulations ẹ̀ máa tó parí ọdún Jésù ló wà wá mo kí yín kó oríire ẹ̀yin nìkan mọ́ bíbí kí ni mo sì gbàdúrà. God bless you mama. Ẹ lọ ṣe ẹ bá ti ṣe kẹ́kẹ́. Mọ́mí, mo fẹ́ kẹ́ gbàdúrà yìí. Fún mi ní kọ́kọ́rọ́ tí ò sílẹ̀kùn tí ò lè ṣí láyé. Ẹ gbà kọ́kọ́rọ́ tí ilé àmàdàsà mo sọ fún yín àga òkè lókùn tá a fẹ́ rà báyìí o ó jẹ́ wà lára àwọn tó máa ra àga òkè òní la fẹ́ ṣe ọmọ aládé aláfíà Jésù tó rìn lórí omi àdàbàyè gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ní wá jẹ́rìí àrùn náà. Money ó lè ra twenty five dollars ó lè ra fifty one thousand dollars ṣìkan bẹ́ẹ̀ àwọn ọmọ ọlọ́run dìde dúró lánàá bẹ́ẹ̀ ẹ pe orúkọ Jésù fún mi ní kọ́kọ́rọ́ tí ò sílẹ̀ tó tí ò ṣí láyé.